أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run atọ́rọ àlékùnkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tánàbí mọ́ wa bá wa tí ó fi dọjọ́ àkẹ́yà eléyìí ni ètò yín ètò wa ìbéèrè àti ìdáhùn nínú ẹ̀sìn Islam èyí tí ó mọ́ ń wáyé ní dèdè ọjọ́ yìí ní dèdè àkókò yìí náà bákan náà tí àwọn afáwa fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíyẹyà tẹ́jẹ́ imam àgbà fún wa ní ìyànà bóríjà central mosque bákan náà imam àgbà fún wa ní green mosque central mosque ní gbági àwọn afáà ti wà ní kalẹ̀ gẹ́gẹ́ bí atọ́kùn ètò ṣe mẹ́nubà abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala kọ́mọ́sà ìbáni ṣe atọ́nà ahọ́n wọn kó sì jẹ́ kí a wọn yé kó jẹ́ kí n tẹ́ bá sọ fún wa kó lè jẹ́ ní tí yóò wúlò fún wa látara múmúlò rẹ̀ ká lè ṣoríire níbẹ̀ láyé àti ní àlìkéyàmà sọ àwọn afáwa ti wà ní kalẹ̀ láti mọ bá ní fi ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala sí àgọ́ ara ẹnìkọ̀ọ̀kan wa ṣe tí bu ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lẹ̀ subhanahu wa ta'ala kó jẹ́ kí ọ̀rọ̀ fún aláìsí ọ̀rọ̀ fún aláìsí ọ̀rọ̀ àjọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أطلني فبركاته سواء مسلمين الحمد لله أتنطر لكم كرات جرفان النبي صلى الله عليه وسلم أن يبارد عن نسبة ما جاك يفمقوا aláwọ̀ bá a sọ fún kí ànábì wa bá ọlá rẹ̀ àti àwọn ará ilé ìrìnàjò àti àwọn sọ̀hábà rẹ̀ dákun. ìgbà tó bá tún sàmúsọ́ ọ̀tẹ̀ pẹ̀lú ànábì jọba bàbá àwọn ìyá wa ọmọ àwọn kí àwọn ọmọ wa àwọn àna àwọn wa kẹrẹ o àwọn ń bí ọ ní kẹsì rẹ ẹrú tọ ojú in fẹ́ ọba dẹ́dà tí a fi mú òkè tá a fi rójú rẹ̀ tó di ọ̀pọ̀lọpọ̀ fi ń kó sọ́wọ́ èṣù. àníbi sallallahu alaihi wa sallam òun wá bá ní bóólẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí kájú ó pè àsíwá ẹ̀sìn àṣẹ tó torí ẹ̀dá wa nu ẹ̀sìn òní bá pẹ̀lú olówó ẹ̀sìn òní bá nígbà mo ti ń sin náà ìgbọ̀rọ̀ méje pẹ́sẹ́ǹtì nígbà mo ti ń sin náà ọmọ mi ló gbọ́dọ̀ pọ̀ jù nígbà mo ti ń sin náà èmi òwúrọ̀ ọmọ ẹ̀sìn fọ́ọ̀sì àṣẹ ọlọ́run ni tó torí ẹ̀dùn kálukú ṣùgbọ́n èrè rẹ̀ wọ́n fi èrè tó bá di ọ̀rọ̀ lọ́wọ́ ti dáhùn àwọn obìnrin nínú àlùkùránì wípé alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n gbà tí wọ́n rí gbọ́ wọ́n ọ̀rọ̀ wọ́n gbàgbọ́ wọ́n rí sáré wọ́n gbàgbọ́ wọ́n rí sáré wọ́n gbàgbọ́ wọ́n rí ní tí ọmọ tẹ̀lẹ̀ yìí ikú wọ́n gbàgbọ́ ìgbàgbọ́ ìwà ń darí wọn láti máa ṣèfẹ́ tọ́lọ́mọ bá ṣekí ni o ti ń fẹ́ jẹmẹ́rà tá a bá wo àwùjọ lónìí ó ń kálukú ń sáré káàkí wípé ìmòfó ìfàdàwọ́ ìfẹ́wà láwọ́ yọ̀bọ̀ wéṣù kí láwọ̀ àṣẹpá ìgbógun sáà ti fọ́n náà kéde tó le tá a wọ́n mọ̀ níyẹ. kódà ó jẹ egun ẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹ kọ́ lélẹ̀ yìí. ọ̀jẹ̀ tíyẹ̀ tíyẹ̀ gbogbo ẹ̀yìn o tó bẹ́ẹ̀ni wọ́n mọ̀ lẹ́kọ̀ọ́ ìsìláàmù rẹ tó ló ń ṣe yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ bala ní sáré sọ́rọ̀ rẹ̀ nínú ìsìláàmù wa ìtọ́lọ̀ ń fi ránù sàtọ́lá bàdẹ̀ wò bá ṣe ń kẹ̀ẹ̀dà tó bẹ́ẹ̀ ló ti máa mọ́kè bàtẹ̀ náà ní ń ṣe èèyàn àwọn bọ̀ àwọn ọ̀rọ̀ nífẹ̀ẹ́ sí a ní àwọn òjìṣẹ́ kọ sẹ́ni tọ́lọ̀ ní kẹta òjìṣẹ́ láti orí ẹ̀nà sàrásálàm tẹ́ láti orí ẹ̀nà bí ọwà Adam tẹ́ gbọ́dọ̀ ní sàrásálàm jẹmọ́ra ọlọ́ nífẹ́ àwọn òjìṣẹ́ tí ìfẹ́ náà ṣe tẹ̀ kéke ẹjẹ́ wa wò wọ́n sọ́lọ́ wa mí wò jẹ́ à filimotland ìdàbọ̀ Ahmed wọ́fi sunan ìdàbọ̀ tẹ́mẹ́dì min Àwọ̀ gan ni àdánwò wọn pọ̀ jù láyé tọ́lọ ń míwò. Ah, Ànábì ní òkàrẹ al'ambiya tó wọ́n òjíṣẹ́ rẹ̀ ní o. Bó ṣe fẹ́ràn wọn tó ń. Ah. Ànábì bẹ́rẹ̀ bí ṣe dánú o. Àní tààlà tààlà dánwò kan jù láyé hmm. tọ́lọ ń mì mímì pé ha ọlọ́run so tọmọ tó bẹ́ kí sí ilé ìwọ́pọ̀ ọdún ìgbàgbọ́ mi lọ́nà àwọn àfáà ní ẹ̀bí tí ìrọ̀nà ẹ sọ fún àmúlà dáama wùlídà àmọ́ níjọ wọn ó bi wọn bi láfọ́jú ni bí wọ́n bí ìyàn láfọ́jú tọ́wọ́ fàtí fi ń ronú òdì ìsọ́lọ ẹ sọ pọ́lọ̀ wò nífẹ̀ẹ́ táwọn ànábì rẹ̀ kò sì sí gbogbo tó ń ronú àdánwò táwọn um ànábì jùlọ. ìkẹ́ni tí wọ́n wá bí ìyàn láwọ́ sẹ́yìn òrìrì nǹkan fọ̀rẹ̀balẹ̀ náà gbogbo tó rí ọmọ rẹ̀ nínira lórí àdánwò yẹn

bẹ́ẹ̀ ṣe wò mí wọ́n lọ́ti mọ̀ ṣe à lórí tí ṣe nípa ìrírí súnmi kọ́dà nígbà tí ìrìnlẹ́tù kọ́mọ̀ lọ́dọ̀ tọba inú ní wà láàrẹ àti gbogbo náà ń ànàbí lẹ́yìn mi ọlọ́run àwọn náà bà ẹni ọlọ́run jù láyé ọlọ́run ọmọ tó wà ọlọ́run wá ṣe ṣé bó bá ṣe náà ṣe wà tọ́lọ́mà gbáyé lọ ní in tó yẹ kí ní èyàn máa dùn sí mi pé gbogbo ẹ̀ bó ṣe rí olè tó olópin pọ́lísì hmm. lòpin rẹ̀ ìgbà tí ń bà sí mọ́ tí ń bà sí mọ́ tó olópin olópin kí ní mọ̀ wá ṣe in ti bá mú kúò nígbà mọ̀ wà ń bi tí mo ti ń bẹ̀yì pẹ̀lú sùúrù àti ẹni omi mọ́ náà yóò bá fọmọ́ lẹ̀ ẹni ọkọlé òun náà dilé lẹ̀ ẹni ọkọ̀ òun náà ṣe bí àwọn èèyàn tí ò tó àní ọlọ́dájọ́ pálọ̀ lémi ilé táwọn èèyàn tó gbọ́ ní ìbọn nǹkan bá yàrá ọ̀gẹ̀dẹ̀ yẹn ti ṣeré jù sọ́mọ́ sí ti pé ọmọ àbọ̀ ànábì ní ẹlọ mú lọ mm. aṣàdù nẹ́ẹ̀sì bala alambia àwọn tó lọ ń fi àdánwò kẹ̀dùlà yé àwọn ànábì ọlọ́ni sí ọ̀rọ̀ náà wá gbé kalẹ̀ agbàwìn ẹ̀ náà ni wọ́n ti fi ìṣàlóhùn náà ni àwọn ń jẹ ah, ah. tí ọba ti ń gbọ́ yé pé àwọn ànábì ọlọ́run àwọn ní àdánwò wọ́n pọ̀ jù jẹ̀mọ́ra bí ànábì ṣe dáa tó yìí ta lọ́yọ́ lé ó ní ẹ ṣẹ́rí gbogbo tẹ́ tẹ́ ń sọ tọ́wọ́ yẹ pẹ̀lú àdánwò omi ọba ká ànábì ni ànábì kan mọ̀ pẹ̀lú ojú òun rí kí àrò sí ẹbí mi làdánwò omi wọ́n ṣe mí ṣe mí ṣe mí wọ́n ṣe mí délé àná wọ́n ti gbàyẹ̀ lọ́wọ́ mi bọ́ọ̀ yẹ́ mi kó gbó wọ́n ṣe mí ṣe mí wọ́n ṣe mí délé ilé iṣẹ́ ó ti lé mi kó mi níṣẹ́ gẹ́gẹ́gẹ́ àwọn àbẹ̀rẹ̀ pé ṣé èmi àti ẹlá lára bí mọ́kà ṣe bá fámílì rẹ̀ ni. ǹjẹ́ ni àti ẹ̀rù dáwì ọmọ náà ni ọmọ dàbí ọmọ ọmọ ní kú mẹ́fà ló bí mẹ́ta ti kú mẹ́ ó kú mẹ́fà ọmọ ìṣẹ́ ẹ̀kọ́ kú mẹ́ o mẹ́rin náà dìbí ah, ó ní méje ni mẹ́rin ni ó kúkú lójú rẹ̀ ọ̀nà ẹ̀yọ kan ẹ̀yọ kan rẹ̀ kú tún gbọ́ ó wọ́n sọ pé kò sóbi mẹ́fà kò jẹ́ ìṣẹ̀fà náà lọ́lẹ́yà nàbí tuntun lọ́ba nàbí sọba ní tọmẹni ẹnìkan ẹwà ẹwà tọ́lọ́ máa dé ọkọ̀ ibi sáwọn ẹbí yìí náà wọ́n mọ̀ pé àdẹ̀wò jáde wò lọ ah, ẹbí ń pa mí àmì àwọn àfàdé ìbálẹ̀ jálọ àti ti sàrọ̀ àìṣà. ìṣúbírí lè kó lè mú sí ìbátẹ̀ wàtájà ládì wàhálà bí annal maro àgbẹ̀rù mọ̀kànládì. واعلم بان المرء غير مخلد ìyàwó aisha sọ wípé àwọn máa lórí ní oṣù kan ní ilé ànàbí tí ó jẹ́ pé àwọn òní dáta lọ́nà gbèlè pèsè kú ní sábà rẹ̀ àríkà kí ẹ wá ń jẹ wọ́n ní àlẹ́ aṣọ àdáni omi àti tamuru fóṣù méjì fóṣù méjì lẹ́ntọ́lọ́ nífẹ̀ẹ́ ju gbogbo ẹ̀dá lọ pátápátá sallallahu alaihi wasallam ọlọ́run bẹ́ẹ̀ tóbi inú gbogbo jẹ́ ìṣẹ́dún ẹjẹ́ mi ọ̀sọ́ tẹ̀mí tí ọba kẹrù ọ̀rẹ́ jì máa ṣẹ́mí tí ọba máa lè ṣàbẹ̀bí ọ̀rẹ́ bí kọwọ́ sọ nǹkan rí ọjà rẹ̀ síwà ní ìyàbá mẹ́sìrún ọwọ́ ìṣẹ́sọ̀ sọ́lám wọ́n wà yú akù kàmà yú akù rọ̀ jùlẹ́ nìmí nà bẹ́ẹ̀ sí gbọ́mọ̀lẹ̀ gbígbẹ̀ ìní agbára ní ọ̀rẹ́ ànàbí dọ́bù bàtí máa sàwọ̀lẹ́ lẹ́yẹ àbí torí tó wọ́n dọ̀bù ẹ̀sẹ̀ fún wọn ni àti bí ní àjá bọ́ọ̀lù ní sàwọ̀ nẹ́bí rẹ̀ nù ní tí bá ti ń sẹ̀yí dọ́bù rẹ̀ níwọ̀n tí ń sàwọ̀. malam yusuf mímọ́ tàrà bí mo ṣe bàtí. ẹ̀sọ̀ fún السبيل السبيل هذا سبيل السبيل أوهدي Oni ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ẹ̀wà gbogbo tẹ́bọ̀ àwọn eléyìí ní primary ní jẹ́ sọ. Ọkà bí ọbálẹ̀, ogún ní ogún lọ́pọ̀, wọ́n ní ti mi, bí wọ́n rí bí wọ́n mẹ́rí, bí wọ́n rí gẹ́gẹ́gẹ́. A wà bẹ́ẹ̀ pé ìsinmi onífàànà bí ṣe ó. Ìjọ ọkùnmọ̀, ìjọ ọkùnmọ̀ ìjọ àápa iná láti gbá ní ìjẹ́ tí ẹ tó bá. Wà ìzà zakarú ta Muhammadu wa Musa ọba fàzùkúrú Musa ọba nàbí yé Muhammadu. فاذكر مصابك بالنبي محمد. Ìwọ́n tọrọ mọ̀ rẹ́kùnrin òbí ní ìkìrìnà. Bí àdánwò ń sí tẹ̀gbẹ́ kan nábì ẹ̀yìn ẹ̀ lọ́wọ́ ìwọ́n tó lébi ní pọ́ọ̀lù òfin ní ìṣẹ́ náà mọ́lọ́n fi ìsìlámù lẹ̀ bí ẹ̀dẹ̀ lè sẹ́gbẹ̀ títí àdábì ẹ̀yìn ẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lẹ̀ ogbẹ̀rọ̀ lọ́ta kójọ sẹ́nì kẹ́lẹ̀ tó rẹ̀ kọ́ wọ́n wájú ìtàyí kọ́ ní àbẹ́ sí ọ ìjọba ọ̀bọ̀ wọ́n ìjọba tí ó bọ̀ ọmọ ń bẹ́ ń ta sẹ́nì kan bẹ́ kọ́ọ̀kan máa kàn máa wọkọ̀ lọ nígboro kó sì mú kó lọ́kọ̀ gbogbo ẹ̀ṣọ́ ọkọ̀ rẹ̀ tọ́lọ́pàá mẹ́mẹ́ tí ó gbọ́ ayé mẹ́mẹ́ ní àwòbáwọn níjọ́ náà lọ́hùn ní tí ẹ̀fọ́jú ànábì rí ọkọjá ní tí kálukú à ń sọ yìí. wòlé dayẹ tí man àṣàyẹ tí man máa ta àbí máa sọ̀lù àlẹ́yìí wà sàlẹ̀mọ́ tẹ́sílì máa. ànábì wa ń bá gbogbo àwọn àlámẹ́rí yìí wẹ́rẹ́ wẹ́rẹ́ àwárí kẹ̀kẹ́ nínú àdánwò títí ọ̀gájú tí a lọ. jàmáà àdàbí ìsá ti ń pè jésù ebọ́ wá tó ayé ṣe ní bọ́ọ̀lù ń ṣe ràn sáyé ṣé ìyá ọlọ́ta. Hmm. àtàyè ṣe tún lọ́ta. ẹyọ wọn lè kí wọn lè débi pé ó àwọn pọ̀ láyé fún ani. ẹni ìṣe aburú wọn ṣe yí aláburúkọ ọlọ́run ti ọwọ́ rẹ̀ jókòó rẹ̀ àbí òjókòó rẹ̀ hmm. àwọn olójókòó rẹ̀ ìgbà wọn gọ́ ó ti ọwọ́ rẹ̀ la, etí afọ́jú àbí ọ̀la etí afọ́jú wọn wọ́n lọ́la etí onílé nǹkan wọn lọ́la oníkọ́lákà pẹ̀lú yìí àdìkọ́dà fún òlàyé ni jẹ̀mọ́ra sọ́yẹ̀ kó rí bẹ́ anábì Ayub ó sàárẹ̀ fún 18 years ọdún méjìdínlógún nù tọ̀rọ̀dà òun kọ̀ríbù olùbáyìn ara lẹ́kọ̀ọ́ ara àtakọ̀ ẹnìkan fún mama ìyàwó odidi anábì ọlọ́run ó wá dẹ̀ntì lọ sọmọ ọ̀dọ̀ nílé onílé yóò bá ń fọṣọ yóò bá ń nulẹ̀ yóò bá ń dáná ìyìn tí a bá wá fún bẹ́ẹ̀ ìní ó fẹsẹ̀ sí wá jẹun àti ọkọ rẹ̀ lórí ààrẹ ìyàwó ànábìsẹ́ nítorí ọsọmọ ọdọ. lẹ́ńtọ́lọ́ ń fẹ́ràn jù nínú gbogbo àwọn ẹ̀dá tí a jọ ló gbà. ẹlẹ́rìí àfẹ́ wá wọ́n ti sọ yìí wọ́n bóde wọ́n jàjà. kí ló dé. wọ́n jàjà ebi pọ̀ ebi èyí máa bá lọ báyìí. mo ti kú òní asọ́lọ́fẹ́ no mo ti kú òǹborí dì í. lọ́dọ̀ ọmọ àbájú kúrẹ́ ọ̀hún. lóde. gbogbo gbogbo. kí ló sí la ṣe. àfẹ́mọ̀ ọmọ mi ọmọ bá yìí lọ́rì. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Àti aláwọ̀ mímọ̀ gbogbo wọn ló ti dá sáàdì. Ẹ kíru kíru kíru kíru. Ẹ jẹ́wọ́. Oúnjẹ àárọ̀ bàtọ̀ sàn. Ẹ ẹ ṣé bá ní ọlọ́run àrò? Ẹ jẹ́wọ́. Kí ló tó báyìí? Ẹni tí wọ́n rántí gbogbo. Tẹ̀mí rẹ̀, ọdún kẹta ni kèrè rí sẹ́. Ọlọ́njọ́ ṣùgbọ́n tó ń tẹ̀lé náà kẹfàlẹ́ ṣẹ́bí ìjọba wọ́n jìdí ẹni ọ̀sẹ̀ máa jẹmọ́ra ń gbò lábá lọ gbogbo ẹ̀mí pàtá ìgbò náà wọ́n rù sí kò lóbónú sáwàáyín tọ́ láti sàlámọ́tò kò lóbónú sáwàáyín tọ́ láti sàlámọ́tò ọ̀pọ̀ fún yàwó mánàlá àálàtì àdìbà mahmulu yàwó mánàlá ayẹ́dẹ̀sìn adìbàrà anáhàmọ́ olóòrùn. Bọ́ọ̀bì jáde lábẹ́, bó ṣe rí kọ́nà bọ́ọ̀lù àdánwò eléyìí, wọ́n lé bí bẹ́ẹ̀ lu ọlọ́wọ́ òjòbí ọkàn lọ́tọ̀. Fáìn, Wọ́n ní kò tó ń bímọ ju ọ̀nà ọmọ ìyá bàbá ń bí kẹ́ Wọ́n máa pàpọ̀ yẹ olùsọ́lọ́dọ́lọ́. Gbogbo tí a máa ti ní àwọn obìnrin ti jáde láyé. Ó ṣe ní ọmọ ọgbọ́nú ọ̀gbọ̀n kan. Kó tó máa bọ́nú eléyìí, ọmọ ọgbọ́n rẹ̀, ọ̀sọ̀ fún pẹ̀lú àwọn ọ̀rẹ́. Àdìbá, ìyí tí a máa fi gbòkun yẹn. Ṣẹ́ṣà ẹ̀sọ̀ pé ń jọ kan bọ̀ bó ṣe rí orí wọ́n ègbè kan náà ni. Ìyí tí aláàlẹ́ta aláàfisìrìtọ́lọ́ ìmẹ́yìn. Ṣé tọ́ bá dọ́dọ̀ wa? Ṣé torí síkù ní ìdí á kú? àbá àtàyọ ń tọ́lọ̀ ọba fẹ́ ṣe fún a ṣe ńlá fi ń le. ẹbí ẹ̀ tí ẹ ti ní kí ni ẹ fi ń ṣe náà. bàbá owó pàṣẹ ọkọ̀ eight hundred and fifty million síwájú ìta. náà wà lọ sùn hours àwọn èèyàn wà ní ọ̀sẹ̀ tí a bí wọn gbogbo ẹtí bàbá rẹ̀ wọ́n ló gbogbo ọkọ̀ ń borí rẹ̀ ṣe ọmọ wọn kó jẹ ọmọ wọn ha oúnjẹ wọn eléyìí eléyìí bọ́kọ̀ wà eléyìí mọ̀kọ̀ wà so ó jẹ́ ìka kan ó fi nu ọkọ̀ kan ọ̀rẹ́ ojú kan ó fi nu ọkọ̀ mi kẹsẹ̀ gbogbo ìwà rí bẹ́ẹ̀ ẹ̀tàn ní ìdẹ̀ndẹ́ni èyí tó jòrì jìnnà ó lẹ̀ sìn èyí tó jòrì ẹ tó bọ́ sórí àwọn ẹni rẹ̀ ẹ ń bá tó ti ń sún wọn lọ́hùn sí bí àwọn ànábì rẹ̀ àdéhùn tiẹ̀ ní ó tó pọ̀ jù mí lọ. ó ní fúnmal amsal fal amsal ayé tẹ̀tẹ̀ wà máa bọ́ sínú ìgboro lọ́dọ̀ àwọn irú ìgboro ayé irú wa ògiri wa ògiri wa láti àbọ̀bẹ̀ àbọ̀sá ni àwọn àgbẹ̀ tó mm. ní ti páyọ̀ lọ́nà sí àbọ̀sá ni àwọn òṣìṣẹ́ ìjọba àwọn ọ̀sán àwọn olóṣèlú ọ̀sán àwọn ọ̀dà àwọn ọ̀sán àwọn sídẹ́ǹtì hmm. àníbí wa ní yíkú sálà rọ́jùl alá hásàbìdì ni ọba dẹ́dọ̀ ọmọ wa dún kálukú yín wò bẹ́sìn rẹ̀ bá ṣe tó hmm. fa ìkánà fi ìdí ni yìí sọ̀lá àbàtún tó bá jẹ́ pé ẹni yìí ti dàgbà nú ẹ̀sìn ó ti tẹ́nu ọlọ́run débi pé ọlọ́run ní tó sì ní pé mo kàn bí ọ pé kó ọmọ ṣe ń yẹ́yẹ́ ìhìn lè padà mo ti gbọ́ ọ yé. Ìwọ̀lọ̀ mẹ́rin ọ̀rọ̀ mi. Ah. Ah, irú ó ń tọ̀ fórí bá zídà sí ìbàlá yìí, tàbẹ̀wò rẹ̀ ọba jẹ́ kí ó jù tẹ́lùmí lọ. Tòrò náà jù ẹlùmí lọ nínú ìsùnmọ́ lọ. Níwájú Ọlọ́run. Ẹ tún wo ìkẹ́. Zídà sí ìbàlá èhè. Wọ́n ní bàbá Yakú ẹjẹ́ fi ilẹ̀ tá a máa gbó. Yóò ṣe máa wí ní wíwú. Ijó ní ìdájọ́ rẹ̀, ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kan, ó ká gúlé wù lẹ́nu pé ọjà àmọ́gbọ́n. Ṣé ti bá màgbò ìṣàgbò ilé mú ti ṣe nípò? He alone observing. Ọlọ́run ti gbádùn tí wọ́n dáa pẹ̀ sọ́kùnrin mú. Bẹ́ẹ̀ kó. Àti bẹ́ẹ̀ rọ nǹkan sí dánu lójú orin yóò jì í. Ẹ̀fú èèmọ̀ ní o, èmi ti ká mọ́bílí tí ń ṣàdúrà rí o, ti ń pọ́n lọ́wọ́. Kápú ìtọ́ fẹ́ fún mi ọ̀dọ̀ náà rè. Wọ́n jẹ́ ní kékeré o. Kápú mo tó fẹ́ ṣe sí ọ̀tẹ̀ lọ́rùn báyìí o. Ah. Kápú jẹ́ ní kékeré o sànú ònà wà ń kẹ́nà tí ìdí ní ìrí kọ̀tún ẹn tó bá jẹ́ wípé ẹ̀sìn rẹ̀ fìdí múlẹ̀ dáadáa hmm. ẹni rẹ̀ ò yí bá dẹ̀wò ọlọ́run ti bá fẹ́ dẹ̀wò ẹtún wo bí mo tún fẹ́ ń fi ìkẹ́ distinguish láàrin wọn kò fífà ánú èmi ọlọ́run ọba ní ẹ̀mẹ̀rẹ̀ká ṣẹ́rí lè ebi tí mo fẹ́ dẹ̀ sí ìlú wọn ẹ̀ẹ́ ẹjọ́ ọmọ ẹ̀dá ẹ̀ méjì lójúmọ́ ni. àwọn ah, pè mẹ́ta. wo bójẹ ni o yọ kọsẹ̀ báńdì rẹ̀ ni o ẹ̀sájì ọmọ. àdéhùn tẹ̀ ní. ayo gbọ́dọ̀ wáyé mo ní báyìí òtútù làwọn kan tó máa gbóná ṣe àríkà àgbẹ̀ká gbóná díẹ̀ lẹ́yìn àṣùbà ìṣàbà sílẹ̀. ọlọ́sí ìdàkúrò àjọ kejì ní wákàtí kàrẹ̀ tó máa gbóná. Ah, èmi náà ń fi ìlú kíní o ẹlọ́gbọ̀ta ló. ìwọ ọlọ́tò ní tí ó tún máa kéré bí ẹ ń pẹ́ tiẹ̀ gẹ́ ló tún ju tẹlẹmí lọ ẹni tó bá jí pé tọ́lọ́n bá ṣe bí ìjọ kẹfà ìsọkúsọ ni wọ́n máa sọ ọ̀rọ̀ ẹ̀mẹ́jà àti ibi ìjọ kẹfà ẹ̀já tó sànù rẹ̀ ààrùn tó ń bẹ́ẹ̀ ní àdánwò bọ̀tàdánwò rẹ̀ o àjẹ́ wípé téèyàn bá rí pé àdánwò òun ó fúyẹ́ sí ti àwùjọ ó yẹ kéèyàn yẹrẹ wò téèyàn bá gbọ́ràn yé gangan ìyẹn ò ní àti àwọn omi fi búrẹ́dì kó alómi ọbẹ̀ mm. ọba tó tóbi ọba tó kàǹkà ọba tá nẹ́bì sọ fún wa pé ìdá àhábà lọ́wọ́ kọ́ ọmọ anábì ní ìnà ìdọ́bẹ̀là ajírí máa ìdọ́bẹ̀là tí wọ́n bá ní bọ́ẹ̀sẹ̀ yóò ṣe tó wájú ọlọ́run rẹ̀ ẹ sọ fún pé bàdàwọ̀ rẹ̀ bá ṣe tó ni o wà iná wọ́n àtẹ́rẹ́ ìdá àbà kọ́mù ní ìbìtàláwọ́ tó lọ wá sí nífẹ̀ẹ́ àwọn èèyàn kan àdánwò ni ma fi kan láti fi mọ̀ pé àwọn ẹni ìnire pé àwọn ẹni ìnire àti ní fọ́nà rọ́bì ọ̀fọ́lọ́wọ́ rírọ̀ ẹni ọba yọnu ó kú oríire yọ mọ́ ìdìrì tọ̀pọ̀ wọ́n máa ń sẹ́kọ̀tọ̀ fọ́lọ́wọ́ sáà ẹni tí bá ń fìdí ní ó pàdé àdánwò ọlọ́run ẹ̀sọ́ fòpọ́lọ́ lónìí náà ó onáà padà bínú sí tẹ́lẹ̀ ní ìbáṣọ gbólóhùn lẹ́nu ẹ mọ̀ wá wò pé wọ́n dá ọ ní àbí ọ̀rọ̀ dá rẹ̀. ta ló ń bá wí gan ta ló ń bá wí gan pẹ̀lú ọ̀n tó ń sọ yìí. ọlọ́run ó tí máa ṣe òṣèlè ìdá o. la ilaha ó sì kábàámọ̀ mẹ́ta ọ̀dánwò ni. ìyẹn ọlọ́run náà la ilaha illallah. mo kọ́ mọ̀ mọ́mù. àìsàn ìmáàmù jáde. sọ́mà gbọ́mà kan ọgbàlejò ẹkún. la ẹ̀dùn ní kúlà yọ́mí. ọlọ́mọ kankan o ọlọ́mọ kankan o ọba tí mo ń pààyàn lẹ̀ kí wọ́n bá sunkún. ètò ìṣúná tó rò pé lòpin yìí ó kéré sí ìdí mọ̀jọ́ iwájú ọlọ́wọ́n ní jẹ́ ń palẹ́lẹ́ yìí kó bá sun nílà. ọlọ́jọ́ ọlọ́dàkọ̀ ọlọ́dẹ sí alámọ̀jì wáyé kàṣí rẹ̀ ọ̀kan náà rámbọ̀ yẹn mọ̀ sọ́kọ́ wáyé àmọ̀rí mọ́sùkì mà ọlọ́ngbà tọ́lọ́n ti dá lóhùn. ọlọ́njọ́ ọlọ́run ti jẹ́ tí mo bẹ́ kí mo tó kí mo ṣe mo kí mo tó wà bẹ́tẹ̀ láti. ẹgbẹ́ sọ̀la wà sọ ọmọlẹ̀ ya tó ló bòhó. àti títí ẹ̀ sí òsì lórí ẹ̀gbá rẹ̀ àti wọ́n àfẹ́fẹ́ lásọ̀là wà lásọ̀ máa. bí nǹkan ṣe bá ti kán àríkó kí o máa ń ọba rẹ̀ máa ń. lásọ̀là wà lásọ̀ máa. jẹ́ máa lórí ẹ̀ tí ń ṣe tiẹ̀ tí a bá ti lómi ayẹ́rẹ́ kọ́ọ̀tọ̀ ayé ní ẹ ti bù sí ẹ̀rẹ́ ìlú rẹ̀ bó ti mọ ní ọmọ wàláì kò sẹ́ńtọ́lọ̀ ọmọ palẹ́kún mọ́jẹ́ ní kankan tọ̀ sẹ́ńtọ́ ọba palẹ́rìn ìkẹ́ rẹ̀ pọ̀ kọjá akẹ́yìn ọ̀wárọ̀ ìwé abọ́ nìkan ni bí èèyàn bá dájọ́ kò tí ń ronú tí ń ronú ìrònú ìpọ̀ ọkà bu ẹ̀kún ni ó ní kí ni pa ẹlẹ́kún ó ní sẹ́ẹ̀rì pé kò ń ta ah. ẹ wà sọ fún ọ pé wàláì kẹlẹ́ tó fi sọ. La ilaha illallah. bí yóò mẹ́rin títẹ̀ ìtajọ́ fúnlẹ̀ sọ. kí ọ̀sẹ̀ tí ó gbọ́ yé kò sí rẹ̀ gbogbo ẹ̀ dàbí ìrọ̀jú èyìn báyìí borí lásán wọ́n lọ́ọ̀hìn kò sí múnà ẹ̀rọ sí mẹ́mẹ́ ọ̀ṣáyò jọ ẹyọ wàlẹ́ ìfara kan ìfọwọ́ kan ògiri kàbábà ìpé òun náà sáwọ́ ọlọ́mọ wọ́wọ́ mú sẹ́lẹ̀ fẹ́ tìmọ̀bọ̀ tìmọ̀bọ̀ tìmọ̀bọ̀ tìmọ̀bọ̀ tìmọ̀kùnrin àìkò fún ìrọ̀ fẹ́ sí jẹ́rẹ̀ ilé ọlọ́run ọba lọ́dà ọkàn ká ó wá dọ́lọ́mọ̀ bàbá àgbà mọ́bìlá rọ́bí àwọn ọlọ́dà kó bá ní bàbá wọn wọ́n lọ́jọ́ kan ní ọkọ̀ bá rí arọ kan tí ń gbó wọ́n wá ń tàbí táyà mm-hmm. wọ́n tàbí táyà àwọn tàbí táyà lọ́gbà ah, lọ́kọ́ wọ́n kanú rẹ̀ bàbá ní ah, ah, ọlọ́run sì ní fẹ́ rẹ̀ kó sáàmù jù tọ́lọ́run tó ọlọ́run ògbóhùn báyìí ọlọ́run eh, àwọn èèyàn bàbá ẹni ọlọ́run fàdánwò kan wọ́n máa wá gbìjà rẹ̀ pé ẹgbẹ́. àfa. ọmọ èèyàn fún ẹni pé kéèsì ìta àlùwàlà. àlùwàlà bò. irú òṣìwò. sọ́lọ́ ní ẹ̀tọ́ pọ̀ ọmọ rẹ̀ ká pé tí ọ̀ dáhùn. eléyìí yéé sẹ́ńtẹ́ yóò kírun. irú bó. ṣé bá lọ́run tó fẹ́ kírun fún lọ́kànlá dẹ̀wò. lóòjò kírun ló dẹ́gbẹ́ lẹ́yìn ọmọ ẹ̀ lódì. kọ́lọ́ sọ́lọ́ gbogbo tó bó ti ń ṣe ìkọ́ sọ́lọ́ àti pé kò sí gbogbo jọmọ̀jọmọ̀ tí ń jẹ fún ìkọ̀ tí ẹ̀bọ̀ sí lọ́rọ̀ tèmi. ọmọ rẹ̀ kú ó lọ́ọ̀fẹ́ lọ jímà àwọn èèyàn sọ àwọn èèyàn tó di ọ̀rọ̀. Ah, ah, ah. ọ̀kan náà wà fún àwọn akékeré ìparí ẹ̀ kọjá àwàdà ìmáàmù mọ̀sídé ìmáàmù mọ́sálásí méjì. bí ṣe ń dọ̀ wọ́n bá àdéhùn náà àti mọ̀kó náà ní ìdáná ẹ̀rí lòtí ọ̀rọ̀ àdó ọ̀rọ̀ ẹgbẹ́ kó náà fẹ́rẹ̀ kọ́ fún àmọ́ra ó náà ṣe á gẹ̀ẹ́sì àwọn ẹ̀rọ ní àti kèfì àmọ́ra bẹ́ẹ̀ àbáwọ̀ owó pẹ̀lú ọlọ́run o lè súnmọ́ ìró àkúgbọ́ ẹ̀sìn ìfipọ̀ àwọn pé o ti ń gbọ́ súnmọ́ ì ntọ́lọ̀ ń bá ti wá jọba rẹ sọ fún mi èmi rè gbọ́lógójì ọdún àti mẹ́ta ní Ghana hmm. ọ̀rẹ́ wọ̀ ah, ah, èmi díẹ̀ pé ìwọ ní sùúrù díẹ̀ mo rí pé ogójì ọdún òjẹ́ yìí mo ọdún sálọ̀n gidi nu mo lọ́rọ̀ ìpọ̀ olóòtú sí ọba adágbùjà rẹ̀ àfọ́ ọlọ́run ọba adágbùjẹ olóòtú sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń wí náà hmm, tẹlòmíì gan tó jù bá ń lọ. bàbá wa kan àánà kan lọ bàbá wa kan ń sọ̀rọ̀ lọ́jọ́ lókan wọ́n láwọn ń bá ọkọ àtìyàwó kan parí ìjà wọ́n ti bẹ̀rù ọlọ́run ọkùnrin ọ̀rọ̀ sọ pé bàbá ẹ mí lẹ́ o ọlọ́run bẹ́ńsẹ́mọ̀ èmi bẹ́ńbí máa gbá pàdé wàlọ́hì láàrin. Ìjọba tó bí àwọn àṣẹgbérí. Ah, àwọn èèyàn ti. Ah, ọba rẹ̀ dàjẹ́kù jẹ́ àdá ọmọ. Àwọn èèyàn dọ́lọ́mà. Jẹ́ àdá ọmọ. Àìdọ́lọ́mà náà ni. Jẹ́ àdá ọmọ wá gbó tí Àwọn a máa mú kọ̀ọ̀kan mú kọ̀ọ̀kan pẹ̀lú àwọn Gẹ́gẹ́ ni ó sì náà ní sinmi ní o, ìrúkọ́ ní pé ó lò lọ o. Bọ́ ọba ń kírun kọ̀sọ́pọ́ ọ̀rọ̀ lẹ o. Bọ́ ń kírun kọ̀sọ́pọ̀ ọkọ̀lé o. Bọ́ ń kírun kọ̀sọ́pọ̀ ọlọ́kọ̀ o. Bọ́ ń kírun kọ̀sọ́pọ̀ àwọn kírun gbogbo kò tíbò ìwọlé. Kírun lòun ń ṣe ọ̀ọ́lá ní ń lọ́dọ̀ bí ẹ̀ ẹ dákun bàbá béèyàn bá kọ́lé lónìí tí lè tóbi tó já tó rọ́ọ̀kì lọ ó sì níyàwó òbí ma wọn kà kó wá ṣe kùrù kẹrẹ gbogbo ọmọ náà wọn kà lè kún kẹrù. wọ́n bá lọ bẹ̀ ìyàwó bá lòun ọ̀ lọ. bàbá bóòlù sọ́rọ̀ ni wọ́n ti tó ìjẹ́ nìkan bẹ tọ́lọ̀ wọn wà tí ìlàlíjẹ̀ náà tọ́lọ̀ máa banú jẹ́ pé ah, lágbájú oṣù àbá ń wàlìjẹ̀ náà bó ṣe dára tó yìí ìní yóò ta ni jẹ́ ẹni galigali lọ́dọ̀ ta ni níwájú ta ni ìwà ẹni wo lè sọ. Ya Rabbi fáàrí pé bọ́lọ́n bá bọ́lọ́n bọ́lọ́n bá wá àwọn tìlájì náà ọgọ́ ìwọ́ kábà máa kó. níbo níbo níbo. kó wọn mójútó ní sẹ́ni ara rẹ̀. lọ́mọ ẹ̀dá kan ẹ̀jọ̀ mo sì rọ́ ìrìn ìyá wa lọ́jà ẹ̀dá kan ọjà tí ó tà ọlọ́ni bẹ́ńdì rẹ̀ máa ké pé ẹ̀ kùkúta hmm. èso ọ̀làgbára kẹkẹ́ àti tí ó ẹ̀ gbọ́dọ̀ àbẹ̀tàwọn ní àbì kọ́nà yóò fúlẹ̀ ah. jẹ́jẹ́ lẹ́lẹ́kùn sunkún ah. bàbá jẹ́bẹ̀rẹ̀ bàbá ìfẹ́ sọ́jẹ́ ẹlẹ́kùn eh. Kò sí ẹgbẹ̀ ìgbìmọ̀, kò sí ẹlẹ́ ìgbìmọ̀. Ẹ̀yà ti bàtọ̀ ọwọ́ náà, ah, yóò gùn bàtà yóò gùn ọwọ́. Hmm ọba dẹ́dà. ó lé oríta ní àpè. olólò ń dáyé bẹ́ẹ̀ ó ti bọnú ara wọn ní ẹ̀rín ẹ̀kún gíga lílọ ọlẹ̀ kúkú rírá ó rí sí ó sáṣe gbogbo ẹ̀ pẹ̀lú títóbi àtàgbára rẹ̀ àti kásá máa pè kásì rọ̀ mọ́ àǹfààní kò sọ fún wa wípé ẹja lọ bẹ̀rù ọlọ́run kásì lọ lọ́run ní ti tòótọ́ àdánwò kan ò ní kẹ́ nìkan kí wọ́n wá sọ pé àìmọ̀sí àní kí ló kù tí màá ti fẹ́ máa rò mọ́ nísìn àwọn tó bẹ àjọ lọ́dọ̀ rẹ̀ àwọn ọlọ́fàdàwó kan jù jù tẹ́lú bí ìṣẹ́ sọ́rọ̀ báyìí kò sẹ́ni tó lè bá wọn nẹ́bí ọlọ́run gbogbo ẹmbá wa fẹ́ dá máa mọ́ máa wò mo fẹ́ súnmọ́ lọ máa mọ́ máa wò tí ọ yàtọ̀ sí tàn tí ọ̀gbọ́n lọ́wọ́ bá yé o nítorí pé wọn èèmọ́ jọ́ọ̀jì ọlọ́run bí ẹ̀dá lẹ́yìn sàkàmí fi lè ṣe ìmọ̀ pàápàá ìmọ̀ pọ̀rọ̀ pálẹ̀ fún ọlọ́ọ̀lọ́rẹ̀ ti tòun ò máa palẹ́kún kó lè rẹ́rìn tó ju ẹ̀kọ́ lọ ọ̀rọ̀ ìdòwò mú adúró àwa ń bí ọ ó sì sì ní kọ́lá àdàwọ̀ tìǹbẹ̀lẹ̀ ọ̀dọ̀ rẹ̀ mọ́tà sọ ọ̀rọ̀ ìkẹsẹ̀ wọ́n ní àwọn àní mọ́nà bá kẹ́kọ̀ọ́ àní tí a tàbí lọ́dọ̀ àní tí wọ́n bá tàbí àní mọ́nà àrí àní mọ́nà bá ọ̀rọ̀ ṣẹ́ rárá tó bẹ́ẹ̀ àní wà bó bá di àní mọ́nà wà bá ní àní mọ́nà wà bá fẹ̀ mí ọlọ́run dàkọ̀ wá sí ajẹ́jẹ́ nínú bẹ́ẹ̀ náà ló sì tún sí àwọn kan ń sí wọ́n rẹ́jẹ́ rẹ́jẹ́ rẹ́gẹ́ rẹ́gẹ́ rẹ́gẹ́ rẹ́gẹ́ tí a fi pàdé rẹ̀ hmm. ni dákun ibẹ̀ ni mo nínú asaru mẹ́rin náà ni wá sọ àpẹka ìbẹ̀ nú ẹ̀dá tó jẹ́ pé ó ní yóò sì dọ̀tọ̀ ọlọ́run ọlọ́run ọ̀rẹ́ mi mo fẹ́ kọ́ jẹ́ kí hmm. ẹ̀ ń bẹ ń bẹ fún ọ̀tọ̀ ọlọ́ni ó di ọ̀rẹ́ mi ní sì máa fàárẹ̀ sí ọ kí sì ń bẹnu ẹ̀dà tọ́lọ ń bẹ ìyà lólósì tí ọ bàjẹ́ hmm. àwọn àtọ́lọ́ ọ dàrú ọlọ́ni àmà lówó ẹni méjì ń bẹ tọ́lọ ń bẹ ìdí olówó ìní èsòfò ọlọ́ni máa tó sí kí n tí mo pèsè ilẹ̀ fún ládìjẹ́ náà kó o lè padà wá bá nírọ̀ ọ̀rọ̀jọ̀ àwọn ètò òṣèlú ọ̀run bẹ̀ òṣèlú àti àdánwò náà tó náà ni ó ní wà ní bulukun bí sari wal khairi fitna àti dáadáa àtàìdá kéjì àdánwò ni hmm. ní nígbà míì àdánwò rẹ̀ gẹ́gẹ́ tó ju àìní lọ nítorí wípé kéde yóò gbé jẹ hmm. ìjẹkújẹ ni wọn máa gbẹnu kiri ìkúrì ni wọn máa wùyàn hmm. ìmùkúmu gbogbo ọ̀sà wà jẹ́ àwọn tó ní náà àwọn náà ń kò tiẹ̀ o ìwọ́n tó sọkún pé òní ẹni ọkọ́lé ń kò tiẹ̀ o wọ́n láwọn àgbàlagbà wọ́n máa ń fi ń sọ ọ̀rọ̀ làákàyè kápárí ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo àwọn ẹranko ní apá àpọ̀ ní bá lọ bá ta lọ ó ní òun ẹ̀yọ̀ tó wọ́n ta o mo ń wà láìfìlì mo wà wọ́n mo wà fẹ́ńdìlì náà ah, fara ìbalẹ̀ sọ́ọ̀mù pé yàtọ̀ àkànjọ ó ní ìyàwó níjọ tó wà ní mà wọ́n ní wọ́n rẹ̀ dáadáa ọ̀sì yóò wà lóhun lórí wọ́n ní òkè wà rí yòrò èrè lórí ṣe ó dà ń galùkù alákàrà ni ṣe ìmìlẹ̀ wa kúra yín wá bá nílé tẹ́ mà ẹ mà yọ lójú tẹ́ mà yọ lójú tẹ́ wà mà bànújẹ́ lónìí tí mo ti bọ́lọ̀ mi dó nílùú bọ́lọ̀ mi dó ó dẹ̀ dó ó dẹ̀ bí ẹ̀ka gbogbo ẹgbẹ́ ìyẹn náà ti ṣe oyin ọdún olórí ìfọ̀n fún àwọn olùdíje ṣé ìwé olùdíje bọ́ o kà gba òjò àgbẹ̀ ọ̀rẹ́ yìí bó bá ti yọ bí yọ bàbí plus and minus ìlàyé tẹ́kọ̀ mi plus and minus ni plus ibẹ̀ ìdùnnú ọbẹ̀ minus ẹ̀ ìbàdíjọ́ rẹ̀ yóò ṣe máa wá nù yóò ṣe máa frontage mi. ẹnì kò ní yóò no no mímọ níbo ṣé wàá di pẹ́sẹ̀tì lónìí pé kí ló wọ̀ ọdún yóò ní second term. ọmọ nàìjíríà kí bí ẹ bá bẹ̀ tí ń bẹ̀ ń ta kọ́kọ́ ọmọdé ọ̀fíìsì ó ń kálukú ẹ̀kí wa ni wọ́n ń sáré lọ sọ́dọ̀ ẹ̀dá sí tí ní ipa sọ́dọ̀ ọ̀tá ni o ọba tó ní gbogbo nǹkan ọba tó dà wọ́n lọ dojú kọ o wọ́n lọ dojú kọ o mọ́ dẹ̀ wà náà o ìwọ lọ dojú kọ o mọ́ dojú wà bulẹ̀ o ìwọ lọ dojú kọ o mọ́ bínú sí o ìwọ lọ dojú kọ a mọ́ fọ amẹ́lẹ̀ o wọ́n rẹ̀ ní kẹsì rẹ̀ bí hakilá hawla wàlá kú wọ́tá. آمين آمين Yeah. yíwa ó yíwa ìbéèrè ẹ̀hẹ́ ẹlẹ́ẹ̀kejì òkè. ọlọ́ba náà yọ sẹ́lẹ̀ sẹ́lẹ̀ àkọ́kọ́ wípé ẹgbàá ní fún àwọn ajá sí ní sọ̀rọ̀. tó bá máa gbé ìdàgbà pàápàá tí ọjọ́ àbàbà bá wà orílẹ̀-èdè báyìí ṣé ìtura ó máa fọ́n láàyè dáadáa ọmọ kì í ṣe wọn nígbà míì kápẹ́ ẹ bá ń tẹ̀lé wa ó dànù dúró bá dípò àjẹ́ sì ti fẹ́ sọ̀rọ̀ àwọn náà dànù dúró lájẹ́ kí wọ́n sọ ìtẹnu wọn ẹni ètò ti ṣe ọ̀fẹ́ fẹ́ gbádùn ẹ̀ ẹ wá fẹ́ kọ́ máa rí ó ti ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè wọ́n ní ọmọ ìyá wa kan ọmọ lu etí tẹ́lẹ̀ wọ́n gbà tó yá tí àgbọ̀yé yẹ kò lu etí mọ́. lọ́kùnrin lọ́kùnrin wọ́n ní etí òun ti wà á dí ibi tó lu wọ́n kàn sígbà tí ò rí báyìí ló rẹ̀ mọ́ bàjẹ́ bí ah! a òun ti ṣìnà tẹ̀lé ọgbà ọlọ́run wọ́n ní kò sígbà tí ò rí etí tí ò ti dì tí rè bàjẹ́. Hmm. alhamdulilayi mo kí ó ń tàn rere o n tí ń ṣẹlẹ̀ lọ́ọ́ lọ́ọ́ báyìí ìní ń júwe pé ọlọ́run ti gba túbà o. tí ọba ti ń di wípé inú èyàn ò sí páàsì tí ò da hmm. láàrin èèyàn àtọ́lọ́run apẹ̀rùn wọn ò fi ọ̀ràn lọ́kàn balẹ̀ tí èèyàn ó dì bí ṣíbílẹ̀ láì rí wáyé kọ́ ara kí lọ́wọ́ bá mi lọ́dọ̀ kan ọ̀rọ̀ hmm. ìpọ̀ ọ̀rọ̀ ìpọ̀ máa bá sọ̀rọ̀ wọn. Ah! àbá ohun tí o sì pa gbẹ́rẹ́ tì náà nù ohun ò dé fẹ́ mọ̀ ṣùgbọ́n ìmọ̀ ẹ̀jẹ̀ yìí lẹ́yìn mẹ́fẹ́ mi ètè wá ti bá mi ṣe ké mi sọ̀rọ̀ ìṣe yóò pò mẹ́. ọkọ̀já agbára tẹ̀mí náà táàtì àbẹ́gbẹ́ ìbò ṣe kírìmù ṣẹ̀rẹ́ fi ń palà gan rẹ́. ọlọ́jọ́ ọlọ́jọ́ ṣùgbọ́n nígbà ìbànújẹ́ ìfọ́nrí lọ́ba ti sùn bọ́tì ìjọba ti ṣe ké mi nǹkan ó ti àti ìdójúbá ilé ìdìbò ní à lọ́ọ̀lọ́ lè mẹ́lẹ̀ wó ọlọ́ọ̀gbàtà ó bà rẹ̀ ní àá pẹ̀lú ògọ́lẹ̀ tí yóò dì even lẹ́yìn eh, ojú bí ẹ lu mo ni yóò di o yóò eh? ní di o pẹ̀lú ọlọ́run yóò dà yóò sì bàtà bàtà mọ gbẹgbẹ gbẹgbẹ ló padà bẹ́ẹ̀ náà ọba dẹ́dọ̀ ọgbà gbẹgbẹ tó ti mú padà bẹ́ẹ̀ náà ọba dẹ́dọ̀ ọgbà lọ́jọ́ yóò wà tó jẹ́ adá lọ́dọ̀ rẹ̀ ju ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ lọ. wọ́n ní òun náà hmm, hmm, ọlọ́kọ̀ wọn òkú ẹgbẹ́ kejì ìbéèrè kejì ẹ̀tí wọ́n béèrè ẹ̀ẹ́dẹ́rẹ́tì. ẹn tí ọba ti bá ìdẹkùn yẹn anabi ní ó ń tọ̀ wá bínú ọlọ́ni. Eh, ọlọ́run inú rẹ̀ máa ń dùn sẹ́ ń bá gba ìdẹ̀kan rẹ̀ bí ṣe máa bínú sẹ́ ń tí ń bá ń lọ rèé tẹ ẹnu àlàyé rẹ̀ máa máa dẹkùn. Gbádùn mẹ́rin mi ó pè é. kọ́dà mo lè sọ ní ṣe ní àrífín ibú tàbí ògbòmí kàlọ́sọ́ gbẹ́gbẹ́ bó ṣe búlọ́ọ̀kù yá àgbẹ̀ntì One. Uh, number wà lẹ́kùn sọ́ra ohun tí lábà kàtẹ́ wọ́n ní táwọn gbọ́ náà ni pé wọ́n ní ànábì isa wọ́n ní wọ́n padà wọ́n tó bá wá dé wọ́n tí ni wọ́n lákọ̀ọ́kọ́ náà wọ́n ní ìbéèrè kejì ó ní ti pẹ̀lú obìnrin tí ọkọ ẹ̀ bá kú wọ́n ṣe gbogbo obìnrin lórí soko náà bá nǹkan wà tí ọlọ́mọ aláàfáà yìí fún pé wọ́n mọ̀ sọ̀tún. alhamdulillah ànábì isa ń padà ni wọ́n ń pè ní jísọ́ọ̀sì tí kò sí wàhálà láàrin mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì kí ni wàhálà ti mi láàrin wa ànábì ìsá ẹ̀rọ ẹ̀ lọ́dọ̀ ọ̀síà ẹ̀yìn ọmọ ọlọ́ni kò mọ ọjà lọ ànábì ìsá ń padà bọ̀ kí ni bọ̀ wá sí ọ̀tọ̀ níta ìgbàgbọ́ àti ọ̀tọ̀ níta wà ní sọ fún bọ̀ àti ọ̀pọ̀ àwọn nǹkan ni wọ́n máa túnṣe túnṣe débi pé owó ọ̀pọ̀ wọ́n máa fún yàn lówó àwọn èèyàn lè gbà mọ́ wọ́n máa fún yàn jákè ẹnìkan kò ní lè kó wọ́n gbà mọ́ kó tó di pé ọ̀gẹ́dọ̀ wà mú sọ́dọ̀ láfíà àgbà ọlọ́run wà ran afẹ́fẹ́ wá sáyé gbogbo ẹ̀ ń bá jẹ́ ni ọlọ́run wọ́n fi afẹ́fẹ́ mú afẹ́fẹ́ yẹn lẹ̀ bí aṣọ àlárí yóò sì tutù lọ́yàn mú tó jẹ́ wípé òru rèé dùn ó sì àwọn lọ báwọn ọmọ gbọ́n mi ọmọ gbọ́n mi kò sí pé ẹnìkan wọ́n máa gbé láti sẹ́mà láti ilẹ̀ lọ sọ́nà kò sí òsì ń tọ́jọ́ iná kan iná wà pàgbà yóò irọ́ o iná tí ó da àwọn èèyàn lọ síbi tọ́lọ̀ wọ́n ti pàjọ súríà tẹ́ńpẹ̀ síríà oní adùn máa ṣàrì ìbẹ̀rẹ̀ lọ́run ti kó gbogbo wájọ ibẹ̀ iná sì pàtó pé gbogbo omi tí ń bẹ láyé pátá yọ ọgbẹ tí èèmọ zẹmzẹm yọ ọgbẹ súríà nìkan túnra òyìnbá ọmọ ìgbésùnmọ̀ kò lè kò lè yẹ mùsùlùmí ọ̀fẹ́ máa ṣe lọ́jọ́ náà lọ́wọ́ àníbì sọ. wọ́n lè múra láti fẹ́ máa kí àṣírí báyìí òní ẹjọ́ sì fẹ́ kí fún wa òun náà ni bàbá yìí Muhammad bin Abdullahi Al-Mahdi olóòfẹ́ kírun fáwọn èèyàn lọ. èyí ọ̀pẹ̀ tàbí bóyá ni pé ẹ́yìn ọba ọ̀rẹ́ rẹ̀ náà kí n bá kírun fún yóò di nǹkan mi kí n tí ara mi wá ṣe ọ̀tọ̀ ni ọmọlẹ́yìn ànábì òní ẹ̀nà méjì tó ti lọ wọn ò nínú wá láti wá jà nàbí tuntun ní tíbi mo dé mo wá fún mo wá rí padà ní títí mo fi kọ́ ni mo wá rí. ibi tẹ wá forí ẹ sọ yìí hmm. ó ti wá lọ dáhùn ìbéèrè ẹni yẹn wípé ibà alánàbí ànábì ìgbẹ̀yìn ìgbà ni ànábì ìta ti ń bọ̀ tó kù sí tí wọ́n á jẹ́ fún ló fún gbẹ̀yìn nu. Allah akọrẹ ẹ àgbọdọ̀ bàdẹ́dà àgbọdọ̀ bàdẹ́dà àgbọdọ̀ bàdẹ́dà kismat alida barifina adupa kismat alida barifina lana lana ilimo wàlélíjò ha lè máa lò lana ilimo wàlélíjò ha lè máa lò. sóbìnrin tí ó sopó tí ò ní sopó sọ́wà obìnrin tí ò ní sopó ọwà o gbogbo obìnrin téèyàn gbélé hmm. téèyàn ò ní yígi lórí ẹ̀ kò ní sopó ọlọ́run sọ bẹ́ẹ̀ o <laughs> ọ àti ìyàmà ìkànnì ọlẹ́ni ọlọ́lẹ́ ẹ̀wà kó mílẹ̀ méjì máa gbọ́rọ̀ kalẹ̀ báyìí tí ìlú máa bẹ̀ẹ́ bọ́bá bá sọ̀rọ̀ ló jẹ́ ìlabalaba tó fò mọ́ yẹn <laughs> ọ̀gá ní ọ̀bọ̀ ìyàjú òní lọ́bá sí ìyàwó kẹrin lọ́bá ní ọlọ́run pé kí ẹ̀hún sí ìyàwó kẹrin òkú tí ẹ̀ yóò náà fún òṣèṣẹ́ ìyàwó kẹrin kékeré jẹ́ bákan náà tẹ́bẹ̀ tí ó kú láàrọ̀ ló bá sì bímọ lọ́sàn kò rò gómìnà ìdí mọ́ ó bí tó travel tọkọ rẹ̀ bá ṣaláìsì ń dé báyìí náà ìjọ tí ń dé òun ilé pósù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó travel tọkọ ti kú a sì ń sọ fún wa ìjọ tí wọ́n bá sin òkú kọ́ ni wọ́n máa ń mú ká o hmm. ìjọ òkú bá kú ni ò torí àbùsì ni ọ̀jẹ̀ hmm. fóbìnrin tí ẹni ó so pé ẹ̀yin lẹ́ máa ń tẹ́ ẹ̀rí tẹ̀ sí ìfisì yẹn yín. Hmm. òun ti ń ka opó lọ òun ti ń ka opó lọ ìpín ló sì ka opó tí ó ṣe kèé ṣe sísìn. ṣé àbá mi lọ. kèé ṣe ìjọ tó kù bá wọlé ìgbà tó kù bá ti kú ni. bẹ́ẹ̀ni ẹ wá sọ pé yóò sopó. yóò sopó. kírísítẹ́nì tó fẹ́ ẹ̀kọ́ yóò sọpọ̀ yóò sọpọ̀ ó bẹ tó ti pé one and twenty years tọkọ̀rọ̀ rí àpò. ẹ̀yìn tó sọpọ̀ bó ṣe lọ ní ìlọ́nù ọlọ́run jọjọ́ àìsànú wa o wọ́n ti di adẹ̀rù lẹ́bàá yìí gbogbo ṣe ti dọ́dọ̀ rẹ̀ bá mi kẹ́ wọn o tí wọ́n dọ́dọ̀ rẹ̀ pẹ̀lẹ́ sí ọ yọnu sí ọlọ́run dákun bá ní yọnu sí wọn yọnu sí wa náà o ó dà ní kẹsì rẹ o mọ́jọ ibi ó ṣe é ti ṣẹlẹ̀ wa o. àmì o àmì o ọlọ́run jọ ọlọ́run tó àndẹ o. ọkọ aláàjọ kọ́dà kò wà sọ bàbá akẹ́mi owó kò sí ìlànà àmì fún ọ̀dà wa yìí ká iye ọmọ bàjẹ́ ká iye ọmọ bàjẹ́ olórí àjọ àná ọlọ́pàá alábàpá lè yí jẹun ẹgbẹ́ mm, ìpàdé ọlọ́pàá alábàpá lè yí jẹ wọ́n ní kí ló tilẹ̀ sí bàbá tí ò sí nǹkan kan. ọlọ́run ìbàtẹ̀yàn jẹ́ ọlọ́run kì í bàtẹ̀yàn jẹ́. ẹni ọlọ́run mọ́jàyé yín ó bàjẹ́. ẹ ò ní àdúrà ọlọ́run mọ́jàyé yín ó bàjẹ́ ò làdúrà ọlọ́run mọ́ bá ti ń jẹ́ kì í sàdúrà. tààdùbàní tààdùbàní láti. Ìyẹn bàjẹ́ àdàbà ẹ̀tọ́ láti. Victor Church náà ó ní àwọn ìjọ ẹ̀rọ. Orúkọ ní àfihàn mí ìṣọ̀lá ìtumọ̀ tó wà lábẹ́ àgbẹ̀bí jẹ́.